يا أيها الذين آمنوا لا تتخذوا بطانة من دونكم السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لتزواجه تفسير سورة آل عمران آية في آل جليل هنا آية أوضارك في wá ní ti ibi tọ́lọ́mọba nìkan láti onígbàgbọ́ dodo ṣé akọ̀gbọ́dọ̀ mú ẹni tí èso onígbàgbọ́ dodo ní ọ̀rẹ́ mi dùn ọ̀rẹ́ múlẹ̀ wọléwọ̀dé akọ̀gbọ́dọ̀ mú nítorí ìjàmbá náà padà kẹ́yọ̀ tọ́lá ní kí ò lẹ́sìn gbó dáadáa lóṣù ọlọ́run bá sọ wípé yóò tún bá gbọ́dọ̀ tó ya ayé hàlẹ́ bí nà ámàdùn rọ̀. lọ́dọ̀ ẹni tó yàtọ̀ sí tó ṣe pé àwọn ẹni yìí ẹ bá mú wọn ní ọ̀rẹ́ ìmùlẹ̀ láyà lónàbó kàbáàlà òní kò láàdì bàtì yìí jẹ wàdú máa àdìtó wọn á sì fẹ́ sí ohun tí yóò kó wàhálà báyìí ọ̀dìbàdà tí ń bá mi lọ́wọ́ nínú àfọwá ní ilé ẹ̀ ìkórira. ìkórira kó hàn lẹ́nu wọn màmá tó fi sòdòrò hàn àjìdáàrò ewu tígbà yà wọn wá fi pamọ́ gẹ́gẹ́ tó tóbi ju kórira tó ń hàn lẹ́nu wọn lọ. báyìí ọlọ́run bá ń sàlàyé àwọn àyà fún yé tọ́wá yẹn bá ẹsẹ̀ làákàyè wọ́n ti dábàá wọ àyà yìí ọlọ́run bá ń sọ fún àwọn oníbà gbọ́dọ̀dọ̀. ṣé kí wọ́n máa mú àwọn ọ̀fẹ́ ṣe ìlú ìlẹ́fì kí wọ́n máa mú wọn ní ọ̀rẹ́ ìwòlẹ̀. ayé tẹ̀lé ọ̀hún ẹ̀hún alásìrọ̀ alásàrọ̀ ìrìnnì yóò ti lè hún náà hún kí wọ́n máa fi hẹ̀ wọ́n lórí àtúrí wọn wọ́n máa fàtírí hẹ̀ wọ́n. ẹ̀ẹ́ àti ohun tí wọ́n fi pamọ́ sẹ́ẹ̀kì sọ́ta wọn wọ́n á máa lọ sọ fún wọn. والمنافقون بجهدهم وطاقتهم لا يألون المؤمنين خبالا. àwọn olójú méjì sọ bẹ́ẹ̀ tẹ́lú bìjókùtì dé pẹ̀lú wàhálà àwọn ìgbìyànjú wọn àtagbára wọn wọn ò ní kú láti ṣèbàjẹ́ nípa àwọn onígbàgbọ́ òdodo. ìyẹn ni pé gbogbo ìrúbárúsẹ̀ wọn wọn a máa sáré sí bó ni wọn á sì yàpá wọn àti wọ́n lè fún sùn dábàá wọn nígbà gbọ́dọ̀ lọ pẹ̀lú lọ́nà tó bá gbà rọrùn àti òtún wọn bá lágbára nínú ète àti jàmbá. mọ ànẹ́ta yà àdìtú mọ yà àdìtú lìbó pìrì rẹ wọ̀nyẹ̀ jọ̀rọ̀ òhò wọ̀nyẹ̀ sùkú àdéhìn tó tí jọra bó nígbà gbọ́dọ̀ lórí wọn máa fẹ́ irú tí wọn sá wọn lẹgbẹ tí a sá wọn lọgbẹ òun ni wọn máa fẹ́ tó tó máa lè mọ wọn tí a jẹ ìdìrà fún wọn ni wọn fẹ́ tó lọ lọ sọ pé láti ẹsẹ ìlú òbí tọ́ náà ká lóṣù nìkó. dídà ni ẹ máa ń mú ọ̀rẹ́ bulẹ̀ lọ́dọ̀ àwọn ẹni tó yàtọ̀ sí ìyẹn ni pé ìwé sẹlẹ́sì nítorí pé bìtọ́lẹ̀ tó rọ́jú lì ẹni tó bá jẹ́ sáájú nínú èèyàn èèyàn ẹni tó jẹ́ sáájú òun ló ń pè tó ṣe é pé yóò fi ọ̀rọ̀ kọ́jú alágọ̀rí ẹ̀rẹ̀ ẹ̀rí báwọn yorùbá sọ yìí pé ẹni tẹ́ yóò kú tí ọmọ òun bá ẹ̀rí yẹn ti dìgbì yẹn pa òun bọ̀ wọ́n máa bìtọ́ lẹ́ni yẹn ẹni tẹ́ yóò lè pàṣẹ ní mọ́ bìtọ́ lẹ́ni ẹni wọ́n kò kọ́rí àtẹ̀sẹ̀ ìmọ̀ gbẹgbẹ́ àwọn àtàwọn ní látọ̀dà bíi sàyìn ní lùkùnjìní wọ́n lè jọ ọlọ́run sọ́lọ́ àṣálá sọ yìí pé. ولا ولا استخلف من خليفة إلا كانت له بسنتان. ولا صلى الله عليه وسلم ọlọ́wọ́ ọba àtẹ́bí kẹ̀kẹ́ dìde rí kò sì fi àrólé kan lélẹ̀ rí kó fi sàrólé ń bìtẹ́ rí àfi kó sì bìtọ́ lẹ̀ méjì kó ní wọléwọ̀dé méjì. ìtàn wà tí wọ́n máa pa aláṣẹ rere. wọléwọ̀dé méjì yẹn ni pé ọ̀rẹ́ ìbùlẹ̀ bí wà pé pé tó bá ń pa aláṣẹ rere àbùsùn lójú òkòrò lórí ẹ̀ ẹ̀rí wọlé wọlé kejì òun náà ní tó máa parí láti ẹ̀bùrú áádẹ́sì yẹn ló yóò kó lórí bóòlù yóò tètè lábọ́. ẹni tá a kọ́ lẹ́ni tọ́lọ́wọ́ bá sọ̀fà lẹ́nu gba àwọn tó wà nípò olórí àdínkù aláṣẹ ẹlòmíì ọ̀tọ̀ fún òun ti ti dára àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ ẹni pẹ̀lú owó tó bọ̀ sí ìlú nàìjíríà jẹ́rẹ́ ni àwọn ẹni ibi ni wọ́n pọ̀ tó mẹ́rin kan wá sọ pé ní dáadáa lòun tí ẹni ọba jẹ́bọ̀ sí. ẹ̀wà dáhùn sálábọ̀ wọlé nínú hadith zaina ìjáàs rọ̀jẹ̀ lọ́wọ́ dáná àjà obìnrin ìdílé wọn láti sọ sálábọ̀ wọlé fàjà lẹ́nu tó bára jẹ́ kí ìpayà wọn ha sábà kọkànlá wa gbọ́ wípé wáyé lòlì làárọ̀ ẹgbẹ́ ọmọ ajá kàrọ̀ lọ́wọ́ ìṣàbùrì pàtìkù ti hàníyà o ìpàlà fún agbègbè wọn ti fi ẹnu ọ̀lẹ́ àbáwọlé rẹ̀ léde lèrò lọ́jọ́ ìyá ìjọ́jú ọmọ ìjọ́jú níbi ọdún ìyá ìjọ́jú àti wájú òsì. ìyàwó azẹ́lẹ̀ wà ní tíwù tẹ̀ sọ ni pé a pààrọ̀ ni ìdí ọlọ́run ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni ìdá káfíńwá ló kábà káwọn ẹni tó bá ti pọ̀ jù parun náà ló máa jẹ́ pípọ̀ náà àwọn èèyàn máa ń wà ní ibò tó máa ń dàgbà ní ẹ̀dá àwọn tó máa wà lẹ́gbẹ̀ẹ́ wọn méjì yẹn lẹ́sìn gbọ́dọ̀ wọn là bẹ ní ẹdíyàwó yẹn lé ní wọn bẹ kí wọn kẹrin gbá ẹgbẹrún ti sàrà ọ máa sọ bẹ́ẹ̀ kọ́kọ́ ìgbẹ́ ọdún àwọn ọgbà ọkọ ọgbọ bẹ́ẹ̀ kẹrin sàrà ọ lágbájá ìtọ́lẹ̀ mi ti yàrá wọn ẹni tá a wá sọ òun lẹni tọ́lọ́ ń bá sọ tí ọ sàgbákò pẹ̀lú ìtọ́lẹ̀ tó sùn pé bó ti àgbákẹ́ pẹ̀lú ìtọ́lẹ̀ tó sàyè ẹ̀rí pa fún rẹ̀ lọ́wọ́ àdéhùn ìlú orílẹ̀-èdè wa. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tí wọ́n wà pẹ̀lú àwọn tó wà nípò ìdarí ìdánwẹ́lẹ́ tó sùn mí lọ. fún òní pàṣẹ dáadáa láburú lẹ́wọ́ tó máa bẹ̀rẹ̀ ẹ̀yà lọ fún ojú bí bọ́ọ̀lù gbọ́dọ̀ sọ̀rọ̀ bọ́ọ̀lù <laughs> wọ́n máa kó fìdífìdí owó bóyá lọ sí tọ́jú àwọn ọmọdé ọgbà bọ́ọ̀lù. ìlà àǹfààní wo ni bọ́ọ̀lù fẹ́ gbé wá fún orílẹ̀-èdè wa ó ní wọ́n gba góòlù ẹ̀ lákòókò wọn bá gbà ṣé gba aláàbò bàbá bẹ́ẹ̀ ni ó ń gbẹ̀kọ́ ṣé gba aláàbò ni bọ́ọ̀lù ni bá gbé ọ àbí góòlù ni wọ́n pè délé ẹni wọ́n fẹ́ wa. àwọn bìtọ́ lẹ̀ tẹ́lẹ̀ aláṣẹ ẹ̀fẹ́ pé tọ́rọ̀ bọ́ọ̀lù wọ́ọ̀ ọkàn lè wo bí eré kan tó ní ọyá ìlànà àlọ fowó síra yìí bí ebi sábà dà àwọn èèyàn tó wà lẹ́gbẹ̀ẹ́ àwọn èèyàn tó wà nípò ẹni ibi ni wọn sábà máa ń yà àwọn ọ̀sán sọ pé wà ní àtúntò wọn ni àtọmọ wọn ẹni tá a sọ lẹni tọ́lọ́ ń bá sọ yóò lè tọ́rẹ̀ wọn bá kẹ́lẹ́ ìkùnà bíi káàsì ìkùnà ìgbẹ́gbẹ́ alásọ̀rọ̀ ìkùnà bíi jàpọ̀ náà wọ́n ní wọ́n sọ fún ìmọ̀ràn wa kàtọ́ lọ́dí ọlọ́wọ́ tẹ̀lé àjò. ṣírọ̀ ṣírọ̀ kàtìbò wọ́n ní ọ̀dọ́mọkùnrin kan máa wà tàbí ká sọ pé ẹrúkùnrin kan bẹ̀ ọ́ ọkùnrin kan wà láti ṣírọ̀ ló ti wá bí máa ń sọ àdùkáwà ni ó sì bọ̀ ọbọ̀ àkọọ́lẹ̀. tọ́wá yìí kò lè wúlé sẹ́ńtírì rẹ̀ gan. lọ́wọ́ sí wọ́ọ̀lù sọ ni pé tí wọ́n bá ṣe bẹ́ẹ̀ kọ́ni kàkà tú ìlànà bí tó lè fèrè. ajá gbogbo tí wọ́n wú mi ìtọ́nà ẹ̀ka nìyẹn wọlé wọ̀de bí èso nígbàgbọ́ òdòdó. وفي هذا الأثر معادي الآية دليل على أن هذا الذمة لا يجوز استعمالهم في الكتابة التي فيها استطالة استطالة على المسلمين. wọ́n sọ báwọn asáàrù yìí pẹ̀lú àyà dájú bẹ́ẹ̀ ìtọ́ka wà bẹ́ẹ̀ wípé àwọn àhìnsì gan àwọn tá a lálùkà wà nípa àdìbá wọn jà ṣùgbọ́n àlàǹtì ìjọba lé wọn lé lórí àwọn kan rí yó. ìyẹn gbọ́dọ̀ lówó bá kọ́ lẹ́ o lẹ́sì fi ẹ̀sìn tó alátara lù síbi èyí tó lè jẹ́ kí wọ́n jẹ́ kọ́rọ̀ ọ̀pẹ lórí mùsùlùmí. wọ́n ní bákan náà àkọọ́lẹ̀ tó ti pé wọ́n bá bá dẹ̀gà tó àwọn nǹkan tó pa wọ́n náà lámọ̀rin mùsùlùmí táǹpáyà kékeré yẹn sìn ká sọ́dọ̀ ọ̀tá nínú àwọn táǹpájà àgbọ̀dọ̀ yẹ wọ́n síbẹ̀ o wọ́n wọ́n bá nǹkan jẹ́ lọ́lọ́wọ́n bá sọ yìí pé ayélujára lẹ́bí náà àmọ́ náà. ẹ̀yin onígbàgbọ́ òdodo. ẹ̀mí ìgbọ́ ọ̀rẹ́ wọlé nínú àwọn ẹni bí ìtọ́yàtọ̀ sí yìí. tọ́lá wọ̀ yẹn kó o ní kú láti ṣe àti bàyí jẹ́ àti ṣe bàjẹ́ fún yín ó di pé àti kó wàhálà báyìí ṣé ìgbà yẹn lọ́wọ́ àti ọ̀fẹ́ kọ̀ọ̀tì bá dá sí nípa àti sọ obìnrin àfọwà èèyàn. wọ́n ní ọ̀tá ti hàn lẹ́nu wọ́n ewu ọdún wa fi pamọ́ sínú báyà tuntun ti jọ̀dá kọ́ hàn lẹ́nu wọn lọ. قد لاح على صفحات وجوههم وقلسات ألسنتهم من العداوة. تتوى أن يقصيها ونجوى قال له وقتا مع ما هم مستملون عليه في صدورهم من البغضاء في الإسلام وهذه ما لا يخفى مثله على الذي على نعم alábìbí àkìlì. làbìbí àkìlì àti ohun tó tún kó nígbà ìyàwó nínú kórìíra wọn kórìíra islam wọn kórìíra mùsùlùmí èyí tó ṣe pé kò lè pamọ́ sí irú nǹkan yìí ò lè pamọ́ sí ẹni tó jẹ́ ọlọ́gbọ́n tó ṣe lè láàká ولتري الغوث في قد بينا لكم الآيات إن كنتم تعقلون Àwọn àyà àti sàlàyé ẹ̀fọ́ yìí ṣẹba ti ràkà yìí. ọlọ́wọ́ sọ pé a à kùlá ètò ẹ̀kọ́ hàn. Thank ọlọ́run bá lè ha àǹtọ̀mùkùlá ìlú ìfúnnàmù ọ̀nà ayọ̀ ẹ̀fúnnàkọ̀. ẹ̀yin onígbà gbọ́dọ̀ lọ. ẹ̀yin onígbà gbọ́dọ̀ lọ àwọn ẹni àwọn mọ̀lẹ́bí bí ilẹ̀ máa ń dìfẹ́ sí ẹ̀ ń dìfẹ́ sí àwọn olójú méjì pẹ̀lú tí wọ́n fi ń sẹ̀yìn nínú ẹ wá ń fẹ́ràn wọn lórí bẹ́ẹ̀ àwọn ọ̀dẹ̀sì nìyí wọn ò nífẹ̀ẹ́ yìí wọn ò nífẹ̀ẹ́ yìí nínú wọn ò nífẹ̀ẹ́ yìí níta. ẹ sì nígbàgbọ́ sí gbogbo síra yẹ́yẹ́ ìyẹn ni wípé kò sí lọ́dọ̀ yìí iyèméjì kò sí iyèméjì kankan fún yín nínú síra ọlọ́wọ́ ọba. ìtumọ̀ rẹ̀ ni pé ẹtí gbàgbọ́ ní gbogbo síra àwọn ti lọ àlùfà àwọn ti gbàgbọ́ sí yín ẹ̀yin kórìíra wọ. kìí sa àwọn kórìíra yín àwọn tàwa ìfàyè kókó bẹ́ẹ̀ bá wà pàdé wọn. tọ́wọ́ bá sọ fáwọn onígbàgbọ́ pé adígbàgbọ́ o bẹ́ẹ̀ bá pàdé owó ni adígbàgbọ́. tọ́ba tí wàá di ibi wọn kú lọ́dọ̀ ọtú àlékún pẹ̀lú àlẹ́rẹ́ sílẹ̀ lẹ́wọ́yìrì wọ́n á máa kẹ́ka bídú jẹ àlẹ́ àlẹ́rẹ́ òun náà àtúrọ́ pẹ̀lú àtọ́ọ́dẹ́ àwọn ẹni tí ọmọ níka gẹ́gẹ́ bí afọ àpọ̀tánà ti tu eléyìí ti ṣe àwọn mọ̀lẹ́bí. wọ́n á fi mímọ́ ní ẹ̀ táwọn onígbàgbọ́ òdodo wọ́n á fi fẹ́ ẹ̀ táwọn onígbàgbọ́ òdodo àwọn kẹ̀lẹ́rẹ́ o nínú ìtawọ́ ni mímọ́ ní ìtawọ́ ni fẹ́ ṣùgbọ́n nínú kò sí mímọ́ ní fẹ́ kúkúrú ní pẹ́pẹ́ nínú ìkórìíra lọ́wọ́ abẹ́ gẹ́gẹ́ bá lọ́wọ́ bá ti sọ wípé. فإذا خلوا عضوا عليكم الأعلام الذين لوحين tí wọ́n bá ti wá kò lọ́dọ̀ yìí wọ́n á máa kẹ́ ìkàjẹ nípa ilé kókó ìbínú. ọlọ́run wá sọ yìí pé bẹ́ẹ̀ ti ń pẹ̀jẹ̀ tó yẹ yẹn ni pé báyìí òkè ti máa pẹ̀jẹ̀ àwọn onígbàgbọ́ òdodo báyìí òkè ti máa bínú àwọn onígbàgbọ́ òdodo tó. kẹlọgbọ wípé Ọlọ́run ọba ìdẹ̀ra rẹ̀ yóò pé lórí àwọn ẹrú rẹ̀ tí wọn nígbàgbọ́ yóò pé ẹsìn rẹ̀ polówó rẹ̀ ó ti ga bákan náà ni wọn fẹẹ sìn rẹ̀ borí tọrọ bá wá rí bẹ́ẹ̀ bóòtú bìbọ ìsìnkú ọ ẹyà fún tìbínú tìbínú ti gbà yín dáyà. tó dáadáa ju Ọlọ́run ọba àlè rọ́ọ̀tù alábọ̀tẹ́ni ọba gbogbo tó wá sọ gbé àyà ọba oníyẹ fúnẹ́rì ọba sírí bíbélẹ̀ ní iye nínú ìkórira ọba sírí bíbélẹ̀ ní nínú kéèta kéèrò fáwọn onígbàgbọ́ òdodo adẹ̀sán ilẹ̀sẹ̀ lórí ẹ̀ láyé pẹ̀lú wípé yóò fi hẹ̀ yí ọkùnrin ti wú tẹ̀ sí àgbìyẹ̀lé ń pa rẹ̀ tọ́wọ́ àti lọ́rùn ẹ̀jì yàtọ̀ lé koko nínú náà ìrìn pé máa gbére sínú ẹ̀ ẹ̀dẹ̀ ní jáde pẹ̀ wọ́n rárá nígbà náà wọ́n sọ pé ní sẹ̀m sáńtì kó kàtánà tó ń tẹ̀sùn kòtò. ọlọ́wọ́ bá sọ wípé ilé ń tẹ̀síkú hasanẹ̀ tó tẹ̀sọ̀ ìyẹn ni wípé ti dáadáa tọ́ba ṣẹlẹ̀ sẹ́yìn onígbàgbọ́ òdodo tẹ̀sọ̀ àbàwọ̀ tó jẹ́ wàyí kò sébùkọ́ ń tẹ̀ àtúrò yẹ fúnra ọkùnrin ha. kọ́ba wa di wípé àìdá ṣẹlẹ̀ sí wọ́n máa yọ̀ ṣẹ̀ṣẹ̀ lórí ẹ̀. eléyìí ó tọ́ka sí ilé gbogbo ọ̀tá káwọn mùlẹ́fìkì ń bá wọn nígbàgbọ́ òdodo ṣe. ẹ ẹ ìtumọ̀ rẹ̀ ní pé yẹnni kọ́sùkù sílẹ̀ bá lọ́ra fáwọn onígbàgbọ́ òdodo sílẹ̀ lọ́ra tí wọ́n rántí lẹ́yìn tí wọ́n rí ẹ̀kú lọ́wọ́ fáwọn onígbàgbọ́ òdodo pọ̀ sí tó di pé àwọn alátìlẹyìn àwọn onígbàgbọ́ òdodo wọn lágbára sí ìyẹn máa fa àwọn olóṣèlú mùnàfíkì ábà wọn tún jẹ. أو أدين عليهم الأعداء tọ́wọ́ ajá ni wọ́n tẹ̀lé sáwọn mùsùlùmí ìyẹ̀ ọ̀dá gbogbogbò àti ọ̀tá sì ráàyè lórí wọn. ọlọ́wọ́ bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ nítorí ọgbọ́n tó pé níbẹ̀ fọlọ́wọ́ ọba lórí kó rí bẹ́ẹ̀ bó ti ṣẹlẹ̀ níbi ọdún kọ́kọ́. pé fáwọn òṣèré máa ń borí ṣùgbọ́n ọ̀tá náà tún pátá àwọn mùsùlùmí níbi ọgbọ́n kọ́ọ̀tù. báwọn ọmọdé ní gidi rẹ̀ ti tulu nìyẹn pé ẹ kọ́ bá wọn. ọlọ́wọ́ bá wá sọ̀rọ̀ lẹ́ni tí tí ń bá wọn tí ń bá wọn ẹrù lórí gbàgbọ́ òdodo sọ̀rọ̀ pé wàá yóò dá síbi ẹ̀rọ ọ̀dá sàkó ọ̀rọ̀. ọlọ́wọ́ bá ní tẹ́ bá ti sùúrù. tẹsí tó bẹ̀rù ọlọ́run ọba ètò ewu olè kódìrà kẹba yìí ọbẹ̀ ọlọ́run ọba ń tọ́tọ́ náà fi la níbi laburu àwọn aláburú ewu táwọn òbí lè fi àwọn kò kí owó náà di ètò sùúrù àti àti ọba ti kiri ká gbogbo àwọn ọ̀tá wọn torí kò sí kò sí agbára fáwọn onígbàgbọ́dọ̀ àti ó máa rí pẹ̀lú ọlọ́run bá ní. ọlọ́run náà lẹ́nu tó ṣe wípé ohun tó bá fẹ́ dé á jẹ́ bí ohun tí ọba fẹ́ kò lè rí bẹ́ẹ̀. ìkẹtì ọ̀dẹ̀ ti wáyé ní gbogbo ayé àyàfi pẹ̀lú kàdára ọlọ́run àti wọn fẹ́ rẹ̀. ajárígbà lè yóò tó bá gba ọlọ́run ọba ọlọ́run á so. ọlọ́run tẹ̀ wá fẹ́ sọ fún wa nípa ìtẹ́ ogun ọlọ́wọ́ bá sọ wípé àyẹ̀wò àyẹ̀sẹ̀ ṣèrò wọ́n tẹ̀sẹ̀ kú ọ. tẹ́ ẹ bá ṣe sùúrù tẹ́ ẹ sì báyà ètè wo lè kó sùtá kẹ̀kẹ́ báyìí kò lè kó nira báyìí. tọ́lọ́ bá ó yí ká gbogbo táwọn ọ̀tá ń ṣe ọ̀rọ̀ kẹ̀kẹ́ àwọ̀ yóò sì fún ọ lẹ́sẹẹsẹ wọn ọlọ́wọ́ abẹ́ sọ ìtẹ̀kùn adìpa ọ̀hún àti ìtọ́wọ́ abẹ́ nínú àyẹ̀wò àdẹ́wò ọlọ́run ṣe fún àwọn ẹrúṣẹ́ ọlọ́run ọba tí wọ́n jọ nígbà gbọ́dọ̀dọ̀ àti ṣíṣe àdáyẹsẹ̀ ọdún ọ̀hún tó yìí ìbẹ́lú ẹ̀ ìṣàdáyẹsẹ̀ láàrin àwọn onígbàgbọ́ òdodo àtàwọn mọ̀lẹ́bí àti láti lè ṣàlàyé sùúrù àwọn tó ṣe sùúrù ọlọ́run ọba àlekẹ́lá tó fọ àyíká dáwọ́ta ní àlekà tó bá gbé ọ̀lọ́mọdé nàmọ̀kọ́ ìdálẹ́lẹ́ ìdáàlẹ́. Thank you. ẹ̀rí wọ́n ti ta gbàlérò pẹ̀lú àyà òun náà ni àlùwákẹ́ àtú yàwùbọ̀ ọ̀hún ogun tó wáyé ogun ọ̀hún lọ́dọ̀ gbogbo jòkòkòrò àwọn afọ́ọ̀dì tàfsíọ̀ ọ̀dọ́là bàbá sọ pé bẹ́ẹ̀ ni àti hasan àti Fatada, àti sudai adájú ìṣe kaná àfọ́ọ̀dì tàfsíọ̀ wọ́n ti sọ pé ogun ọ̀hún yìí ó wáyé ní ọjọ́ sí oṣù kẹwàá ọdún kẹta káàdébì ti fi jọ. àfàwà ìkiri mọ̀ wọ́n ń sẹ́rí oṣù ọ́fíìsì yẹn ọwọ́ ayé níjọ́ sátọ̀dé líláàjì oṣù ṣọ̀wáàlì ṣùgbọ́n lọ́pọ̀ àbọ̀tán nípa rẹ̀ kí ló fa ogun kókó sí ẹ ráwọn ọ̀sẹ̀ bọ́ nígbà wọn fa àwọn tí wọn fà á náà wọn abiyẹ wọn níbi ogun bá dà yìí. ẹ tó wá já sí wípé àwọn èrò pẹ̀lú tí wọ́n kó dání ló wò tí wọ́n fẹ́ pẹ̀lú àkóso fìyà táwọn là. pẹ̀lú àwọn ọjà àkọ́kọ́ lókun mi là mọ́kàtà ìgbà tó wá di sí àwọn èrò yẹn sẹ́rí tí wọ́n ta padà àwọn ọmọ àwọn ẹni tí wọ́n pa yẹn kọ́ sọ báyìí pé. àtàwọn olórí àwọn tó sẹ́kù kó sọ fáwọn sùdíà yìí pé. arùsì. wọ́n lórí tó di ọjà tó kó wáyé. àwòlẹ̀ gba àwòyè lọ́ọ́ tọ́jú ẹ̀ láti lè fi bá muhammadu jà. torí bẹ́ẹ̀ lọ ẹ lórí ikú láti bàjẹ́. wọ́n wá lọ fún àwọn jàmbá tó pọ̀ jọ wọ́n kó àwọn alhadis àwọn habata wọ́n lọ kó wọn jọ ahbab jamu ahadis jamu jamu. في نحو من ثلاثة آلاف. wọ́n wá kọjú ìyẹn ni pé wọ́n kó jọ tí wọ́n tó bíi three thousand lóǹkà. فنجعل قريبا من مخلص لقاء لقاء المدينة. شو في بعض الصدوق كذا الصدوق موجود على المدينة. صلى صلى فصلى رسول الله رسول الله صلى الله عليه وسلم يوم الجمعة. أنا كلا واحد من الجمعة. ولما فرض منها. ما باري صلى على رجل ó sì kírun sẹ́nì kan lálù màrí bẹ̀ jáàm yẹn jáde láyé. ìkọlù dáhùn máàlì kùnú àmì. èèpọ̀ rẹ̀ nìyẹn. wàṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ mẹ́ta ọwọ́ abáwọn yẹn tí ó rò yìí pé. àyàkọ̀rọ̀ ìdílé yìí mọ̀ àmúdẹ́mu kótó ìmọ̀dé yẹn. àwọn èèyàn sọlá ti kékeré wúlò jáde báwọn tí wọ́n kójú ọ̀pọ̀ yẹn tí wọ́n ti wà ní kọ́kọ́ jù àbí kó wù àwọn ti rẹ̀. àṣàrò Abdullahi ibn Ubay lè mọ̀ kọ́ ní ìmọ̀dé ẹ wà ní Abdullahi ibn Ubay ráṣọ ìwúrẹ́ bìbí rẹ̀ olórí àwọn ìwúrẹ́ bìbí wọ́n ní orí tí wọ́n bẹ tó bí wọ́n wà yẹ ibi tó burú ni wọ́n dúró sí yẹ. wàyí dẹ́kọ̀lù wa kọ́ tọ́lá húnú ìjà ló fi ojú ìlú. tí wọ́n bá wọlé Mọdínà àwọn yẹn máa bá wọn jà tí wọ́n kọjú làwọn báyìí. ọ̀rọ̀ máa ń mú nísà wọ ṣùgbọ́n yánu ìjà rẹ̀ sí ní nǹkan òkè yìí. ó ní wọ́n má jáde. wọ́n awọn kódà àwọn obìnrin ga àtàwọn ọmọ kéékèèké wọ́n máa tẹ̀ wọ́n lóko ni. wọ́n bá wá padà wọ́n padà lẹ́sẹ̀ padà nù. wà á wo bí àtúnláì fún un báyìí fún lọ dá rẹ̀ olórí àwọn ilé fi kì í kájà máa fẹ́ pọ̀ sí báwo lè àwọn ọmọ kéékèèké <laughs> àwọn nínú àwọn sàábé nínú àwọn tó jagun bá dàrí. Ah, àwọn náà ṣiṣẹ́ ọlọ́run ẹgbẹ́ ajáde lọ́ọ́ bá wọn nípa wọ́n lè ṣiṣẹ́ ọlọ́run bá wọlé lè kó bẹ́tì. ọwọ́ àgbà ni wọ́n lé àlẹ́ kò sálábà jáde wọ́n ní apá kan níbẹ̀rẹ̀ sí bàbá wọn. wọ́n náà fàṣẹ sọ wípé tí kìí ṣe fáwọn aláfọ́ ṣàlẹ́bì lórí pípa jáde lọ́wọ́ bá wọ̀ kiri. wọ́n ní ìròyìn jíjọ́ lọ. àlẹ́ wò kù tó o bá fẹ́ ká dúró. فقال رسول الله صلى الله عليه وسلم ينبغي للنبي إذا لبث لأمته أن يرجع حتى يحكم الله له. wọ́n lè jẹ́ ọlọ́wọ́ wa gbé ibi ọ̀sẹ̀ tó fà ń débi kan. ìdá aládùúgbò lọ́tàbù láàmú yẹn asọ̀rì asọ̀rì ọ̀sẹ̀ tó fà ń débi ibi adúsọ̀sọ́lá wọlé láti kàlá lọ́tàbù ọwọ́ aṣọ ogun rẹ̀ wọ́n ti ọlọ́wọ́ àtọ̀ yìí pé kọ̀sẹ̀ tó fà dẹ́bì kan tó bá ti wá sọ ogun rẹ̀ kó tó wá padà àtọ́lọ́wọ́ fi kú dájọ́ wá gbọ́ padà. àwọn lọ. àrùsọ̀lá wa káwọ one thousand sódì gbogbo wọn fẹ́ yìí náà wọn sàbẹ̀ rẹ̀. ìgbà tí wọ́n wá débi òréré ní jìnnàjìnnà tí wọ́n ti rìn jìnnà. bẹ́ẹ̀ wọ́n kó dídí wọ́n má jáde tẹ́lẹ̀ Abdullahi ibùdó báyìí kó ti padà díẹ̀ mùsùlùmí ó kó àwọn ọlọ́pàá kéde ó kó wọn padà nínú àwọn sọ́tẹ̀ láǹdẹ́lì ọbẹ̀ ẹ̀kọ́ máa kú bíi sẹ́wọ̀n ọ̀dọ̀ rẹ̀ nígbèrè àwọn ọlọ́jà padà bókì níbàdí lẹ́nu ti bínú. Bíbẹ́ bí mo sọ fún mi kí n jọba lọ fún mi. Kíkọ̀ yẹ kọ́ gbọ́rọ̀ ni wọ́n lọ́wọ́ aṣọ ọjọ́ ọ̀tọ̀ àtàwọn èèyàn rẹ̀. ọwọ́ aṣọ báwọn tó kó tó ní tí wọ́n padà nìyé táà bá wọ̀ pé jà ń tẹ̀lé àbátẹ̀lé. àwọn oríṣi pé kẹ́ báwọn jà lẹ́nu. òyìnbó ọlọ́run ò wojú rẹ̀ ìsàlọ̀ ọkọ̀ sí lórí rẹ̀. àṣà ìbá. àṣà ìbá wọ́n lọ sọ̀la ọbẹ̀ rẹ̀ bí ọ̀nà tó fi kéde ṣáàyè òkè kékeré tó fi débẹ̀ nínú fọ́fọ́ jìnnà ní àdúrà tó wáyé ní láàrin àbọ̀dún tó jìnnà. wọ́n ní ẹ̀yìn rẹ̀ àtàwọn sọ́jà rẹ̀ ọkọ̀ ju wọn dá òkè ọ̀fẹ́ لا يقاتلن أحد حتى تأمرن حتى تأمره بالقتال. نأمره. نعم حتى نأمره نأمره بالقتال. إن شاء الله ما طيب هل كان قد جاو títí tá a fi pa á láti ẹgbẹ́ kọjá. وتهيأ رسول الله نعم وتهيأ رسول الله صلى الله عليه وسلم للقتال. وهو تابع في عندنا كل سنة خطب ودي سؤال هو قال بوجه لا يعني هو سوى ترجمة وقعدين وأمر على رماد عبد عبد الله عبد الله بن جبال أخوه وبني عمرو بن عوف àwọn tí wọ́n ju ọ̀kọ̀ wọ́n wá fi Abdullahi ibn Jubayr òun ló fi fi àbí rù wọ́n yẹn jẹ́ arákùnrin ìbàdí akùnrin ìbùnà ọ̀. wàrúmọ́ọ̀tà yàwó máyìdín. wàrúmọ́ọ̀tà yàwó máyìdín kọ̀mùsùn ẹ̀rọ jùlá ni. àwọn tí wọ́n ti ju ọ̀pọ̀ ọjọ́ yẹn fifty ni wọ́n. kọ́lá ìpàkọ́lá làwọn ìdọ́sùn lè kọ́ ìlà àná wàlá àlùfẹ̀yánná mi nkọ̀dí mi ìdálẹ́kùn wàlùfẹ̀yánná ọ̀kẹ́ ẹ̀rẹ́kùn ìdálẹ́kùn náà wọ́n bá ti lẹ́nu àwọn àlẹ́ yìí sọ́dọ̀ tó fọlá wa sọ fún un pé ìdọ̀ olùkọ́yìlá àti wọ̀lá ló tayà lẹ́rí ìbálẹ̀ kó ká ẹ máa wà níbi ẹ wáyé o ẹ máa dáàbò bò wá ẹdú ẹdú rí máa yẹ yìí ìkànnì ti náwó bàtúlá ni àwọn àlẹ́ yìí rẹ̀ ọba àjá sí wípé àwa la ṣẹ́gun ni àbí wọ́n ti ṣẹ́gun wa ẹ sáwà ń ṣiṣẹ́ wa yìí. wà á ní rọ àìsùnmù náà ṣàkóso ọ̀yẹ̀wò pọ̀lá tẹ̀gbẹ́ fún wọ́n àti bá rí wa bẹ́ẹ̀ rí pé àwọn ẹ̀yẹ ń sọ wá jẹ báyìí àwọn kẹfẹ́ rí wá tán àti wọ́n á kú tàbí alúlẹ̀ káwọn ẹ̀yẹ wà ń sọ wá jẹ. ẹ gbọ́dọ̀ kó o ní fi fẹ́ wá yọ bẹ́ẹ̀ náà olórí balógun lànà sọ̀sọ̀lá ó ju gbogbo àwọn ọ̀pọ̀ mọ́tà lé ayé yìí lọ. ìfẹ́ wà lẹ́nu ìyẹn sáwà sí i láti máa dáàbò bò wá. Ẹ̀fẹ̀ láàdùn kàyà lẹ́rí kìbalẹ̀ wo ni wá bá wa láti wájú yìí ẹ máa wá jẹ wáyé. Elisa Mùsọ̀ káàrẹ̀ fún fẹ̀lẹ́ ẹgbó. Sàwá wọ́n já sí báwa la borí àbí wọ́n borí wa kódà tẹ ẹ bá tún rí wa báyìí ebi àwọn ẹyẹ bẹ̀rẹ̀ fi ní sọ wá jẹ ẹgbẹ́ rẹ kó ti yẹ o. قال النبي صلى الله عليه وسلم ظهر بين ذراعين àwọn sọláńtì ti kéde o láàrin jẹrìí ọdún yìí aṣọ àgẹrẹ aṣọ gúnlẹjì ní bẹlẹ rẹ. مصعب بن لواء مصعب بن عمير مصعب مصعب بن عمير بن عمير أخا بني عبد الجعف هو بيات يا أبو مصعب أبو عمير مفعول به لأعطى معني المفعول الأول اللواء المفعول الثاني هو لمصعب بن عمير هو بيات يا أبو مصعب أبو عمير فجاء بني عبد الجعف وأجاد رسول الله صلى الله عليه وسلم بعد الظلمان بعد الظلمان يومئذ أنا صلى الله عليه وسلم فأفاك ما كيكي كي جاني تويا ẹ̀yin náà ẹ lọ sí kíni ọ ẹ lọ sójú ogun. àwọn òbí ìgbà ẹjọ́ sọ ẹ̀yẹ lọ sí sùúrù rẹ láti kò kàtọ́ ẹ̀yìn sì kéré jù. tó fi padà bí sí àwọn ẹ̀yìn sáà ló ti sá lọ sí wọn kéré jù ó fẹ́ yẹn ọ̀padà yọ̀ǹda fún wa láti jagun níbi gásàtò kàtẹ́k bàdà hàdàlíyà ò bí ọdún méjì sígbà yìí. قريش وهم ثلاثة آلاف ومعهم مئتا مئتا فارس فرس قد جنوبوها قد تعقعت قريش àwọn kùrẹ́sì wa kú lára tiwọn ó jẹ́ tẹ́lẹ̀ táwọn kan lẹ́yìn tó wọ́pọ̀ mùsùlùmí jẹ́ fẹ́ wọ́n tó ẹ̀ àwọn ọkùnrin ti jẹ́ kéde o ẹbí táwọn ẹgbẹ̀rún mẹ́ta wọ́n sì ní abo ẹsìn ọgọ́rùn méjì wọ́n wá fi sí ọ̀tún ẹsìn sáálì tó fẹ́fẹ́ gbọ́dọ̀ lọ́wọ́dì ẹgbẹ́ òsì ẹkẹrẹ bàbúrò àti jáhà ní fẹ́fẹ́ wọ́n wá gbá sí àbú bàdé àbújá. lẹ́yìn ìgbà yẹn ìṣẹ̀lẹ̀ wá ṣẹlẹ̀ láàrin ọ̀ méjèèjì èyí tó ti pàápàdà ṣàlàyé tá a bá débi ààyè rẹ̀ níbi àwọn àyà tá a fẹ́ sọ yìí ṣàlá. Bẹ́lọ̀ ń tọ́jú wáyé ní dáadáa ọ̀tá nínú àlẹ́ kàtó bá wé olúwo rírì nàmọ́kọ́ ìdálẹ́lú ìdáàlì. ọlọ́run nígbà tó dájú bíi àlíkà lọ́dọ̀ àwọn aráalé rẹ̀ bá gbé olùmọ̀mìnì rẹ̀ bọ́kọ́ ìdálẹ́lì kìtáàlì yẹni pé tàbá wọ owó ni tàbá kù tọ pẹ̀tẹ́ yẹni pé tó tó sọ àwọn onígbàgbọ́ òdodo kalẹ̀ sí bọ́kọ́ ìdálẹ́lì kìtáàlì ààyè ìjà yẹrìkọ sùn wọn kalẹ̀ sáàyè wọn ó gbé wọn sẹ́gbẹ́ ọ̀tún ó gbé wọn sẹ́gbẹ́ ọ̀tún àìsù àbọ̀rìtà ó ibi tó pa ọ́ láti fi kí wọ́n wà nígbà tó dájí pẹ̀láwọ̀ ẹni rẹ tó bá gbé wọn lè lọ pèlè tó fi àwọn mùsùlùmí àwọn onígbàgbọ́dọ̀ tó kọ gbé wọn sáàyè tí wọ́n ti jà àwọn ọlọ́run tẹ̀lé ẹ̀hún ní àlè ọlọ́run bàbá tó gbọ́ ni ọgbọ́ ohun tí lèmọ́ tẹ̀kú lónà ẹ̀kú tẹ̀ ń sọ ó sì máa ń dín bẹ́lẹ́ nìyí. ọ̀rọ̀ ọlọ́run tó sọ pé ilé agbọ́tọ̀ ìfàdánilẹ́gbẹ̀ẹ́ àǹtàkùṣàlá. ọlọ́run bá lè ṣe abẹ́tọ́ ìtàdálẹ̀ rẹ̀ tó àǹkà fìṣàlà nígbà tó ní pé àwọn ìkọ̀ méjì nínú yín wọ́n rò yí pé àwọn ọmọ afọwọ́ kúlẹ̀ ẹ̀fẹ́ṣẹ̀ tí wọ́n bá ní kẹwàá fàṣẹ òkè yẹn kú dẹ̀ ìyẹn pé yẹn ìkẹyọ̀ wájọ gbà tó ní pé àwọn ìkọ̀ méjì wọ́n ròyìn pé anthem ṣára. àwọn ikọ̀ méjì ètò yìí wọ́n wò pé àwọn bá kọ́ bólẹ̀ àwọn akúnà ìbò Bukhari rahimahullah látọ̀dọ̀ Jabir Abdullah. Bẹ́ẹ̀zàlát. Ó ti tẹ̀lé ayá yìí, àwa jẹ́ lọ́lọ́run gbáwé o. Torí náà tó tọ́ ẹ̀ nàdá àwọn adìkọ̀ méjì yẹn bàdú hárítà ikọ̀ kẹ́lí yẹn bàdú sàlàgọ́tà ikọ̀ kejì yẹn wọ́wọ́n dùfẹ́ kọ́lá sọ̀fíà lùdúrọ̀ bọ́ọ̀yà tó rọ̀ ní àná àlàm tó sùn ní ọ̀rẹ́ wọ́lọ́ọ̀hùn àdìjọ́hùn. wọ́n ní sọ̀fíà lùdúrọ̀ wọ́n ní ọ̀kọ́lá sọ̀fíà lùdúrọ̀ ó lè kò sí ẹ̀sùn mọ́ mi adéhà làǹfẹ̀sì lè kọ́ ní láàyè káàlà ọlọ́ọ̀hún wà nídìí òwúrọ̀ ó lè kò sùn mọ́ mi wípé ááyà yọ sọ̀kalẹ̀ wọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́ sọ pé wọ́lọ́ọ̀hún wà nídìí òwúrọ̀ ọ̀mọ́ ọ̀dọ̀fẹ́ yẹn ni pé àti ẹ̀bí mẹ́ sọfíà ló gbọ́dọ̀ wùtú wí náà kàfé bọ́ọ̀yà tó wọlé kò sùn mọ́ mi inú mi ò dùn àti àfẹnádájọ ayé àyẹ ìlànà tẹlifí kì í ṣe mọ́sọ̀kalẹ̀ fa o pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run sọlọ́ sọ pé ọlọ́run ẹni tí o lọ ọlọ́run ni alátìlẹyìn àwọn oníjèèjì yẹn wọ́n ní báyìí ni wọ́n mú ṣe gbà lóun hadith sùfìyà ló gbọdọ̀ ọ̀yá yẹn ọlọ́run ní ìdí hàpẹ̀tọ́ ìfàtà lè fi dúró àǹtà ṣálà. nígbà tó ní kí àwọn ikọ̀ méjì sún yín wọ́n rò yín bá wọn máa fọwọ́ gúnlẹ̀ tó sì dájú bọ́lá wọn bá ní alátìlẹyìn wọn. àti pé gbogbo àwọn bábá nígbàgbọ́ lòdòdò tí wọ́n yà fara ti ọlọ́ọ̀ ọ̀rẹ́ yẹn lọ́jẹ́ tí wọ́n fara ti ọlọ́ọ̀ lẹ́yìn ìgbà yẹn ọlọ́run wá fẹ́ràn ní létí nípa àtìlẹyìn ọlọ́run tó ṣe fáwọn onígbàgbọ́ òdodo níbi ogun bá dàdí tòun ti bọ́ àwọn ti péré tòun ti ìtẹ́ni wọ́n fi ìyàwó ti péré tó. bẹ́ẹ̀ ló ti máa rí wáyé pé àwọn mùsùlùmí ò ní í jà pẹ̀lú kápọ̀ wọn ò sì ní í jà pẹ̀lú nǹkan ẹ̀jà àmọ́ wọ́n jà pẹ̀lú ìgbìmọ̀ ọlọ́wọ́ abẹ́ ẹ̀sìn ti ọmọ ẹ̀kú rẹ ti wá fáwọn ẹ láti lẹ́yìn Ọlọ́run tó ṣe níbi ogun bá dàrí ẹlú bó ga ti kéré tó wọn tó kéré ju tí wọn kò sí yìí lọ ẹgbọrún mẹ́ta ò lè jẹ ṣé ọkùnrin yìí wọn jẹ ẹgbọgọrùn méjì pẹ̀lú bó ga ti kéré tó pẹ̀lú bí kẹ táàbí ìpèsè náà bí ẹ náà ti kéré tó ọlọ́run ọba àlejò aláwọ̀ sọ̀rọ̀ àkọ́jọ sọ̀rọ̀ tó kò wú ọkùnrin bá dé rẹ̀ wà á sọ àmì ọlọ́run ní pàpà ọlọ́run ti rẹ̀ yín lọ́wọ́ níbi ogun bádàrí níbi ogun bádàrí wọ́n ní ẹ̀bọ́ síjọ́ júmọ́ ó ti dédé bẹ̀rù sí ìlú òsùn ọ̀mọ́ náà ramadan sẹ́wọ́n sí lóko bá dára wáyé. bí ọdún kejì táwọn sọ̀tọ́ láti ṣe ìjẹ́ra. ọjọ́ yẹn ni a ti rọ́pò tọ́. ọlọ́run ọba fi àgbéga agbára tó fi fún islam àtàwọn mùsùlùmí. ẹ ẹ bọ́ tẹ̀lé yìí ọlọ́run yẹyẹ rẹ̀. ààyè lọ́ọ́ fi ń bẹ bọ́dọ̀ ọlọ́run sọ̀dà ọ̀rọ̀. àtòun ka bóńkà òṣèré ti kéré jọ ẹ. aláàtàdé tọ́lá àwọn òṣèré jọ yẹn ọgọ́rùn-ún mẹ́ta àti mẹ́ta là ní wọ́n. pààrọ̀ káàdì níjọ yẹn àbọ̀ ẹ̀sìn méjì péré wọ́n ni. ọ̀hánilá ẹni wá dúró ẹ̀sìn aláwọ̀ ọ̀gbẹ́ni ìdílé tiwọn ọgọ́rùn-ún méjì. àwọn òṣèré jọ yẹn abo ẹbí méjì péré wọn ni wọn tó wá ní sàmú ó lè bá yín rá rà mi sẹ́wọ́n ti wọn ni. wàlìbà fún náà mo ṣáà ẹ wàá ráwọ̀ yòókù ẹ̀sẹ̀ àwọn fi rìn àwọn èèyàn yòókù out of three hundred and thirty rà fún mi sẹ́wọ́n abo ẹbí méjì àwọn yòókù wà ń rí. أيا ليس معه من حجج من حجج جمع ما يحتاج إليه جميع ما يحتاجون إليه وسيف والد قال وقد والد كذا جور وكان وكان العدو يومئذ ما بين 900 إلى 1000 في سواري عدد والبيت عديد عديد والبيت ẹ wàá láwọn ọ̀tá níjọ yẹn tó wà láàrin sẹ́wọ̀n rẹ̀ sí one thousand sí sàwádìí bíi hadith pẹ̀lú aṣọ orin tó balẹ̀ dẹ́ẹ́dẹ́ aṣọ ogun àti dà. àti wàlẹ̀ ọ̀dà ti ẹ̀lkáàdìlà àti ìtẹ̀palẹ̀ mọ́ tó pé pérépéré. wàlẹ̀ kù yóò lè lè kó sáwù àbọ̀sí àti àwọn ẹsẹ̀ tí wọ́n ti sàmì. wàlẹ̀ kù ní ìlú láàyè. kódà wọn tó kò fi ọ̀tọ̀ lọ́wọ́ ní àyíká àwọn àlè nídìí owó àádùn ìdílé yìí sáré àlè nídìí gẹ́gẹ́ àádùn ìdáré. bí wọ́n ti wá pọ̀ tó dáhùn kù kékeré yẹn ọlọ́run wá gbogbo ọkọ jíjẹ ọlọ́run sọ́lọ́ lọ́wọ́ àtọ́lá. ọlọ́run ti fi ẹyọ rẹ̀ ó fi ó fún àti àlùkò áàdì ọlọ́run kò ní borí. wọ́n bá yà ọ́ wájú àtẹ̀bí ti sọ́kọ̀ọ́ àtẹ̀láwọ̀ kọ́ bí ìlà ọlọ́run wá fún ojú àtẹ̀bí ọlọ́run fi ìdùnnú fún àtẹ̀bí nìjọ yìí. ọlọ́run wá kó ìdójú ti bá àtàwọn ikọ̀ rẹ̀ nítorí ọlọ́run bá bí wọ́n ń ṣe ìrègùn. lórí àwọn ẹrú rẹ̀ tí wọ́n ti gbàgbọ́ dodo àtàwọn ẹgbẹ́ rẹ̀ tí wọ́n fáyọ ọlọ́run wípé ọ̀là kọjá sọ́rọ́ gbogbo mọ́ ọmọ mi láti lè rú àǹtù àrẹ ńlá. wọ́n ti pàpà ọlọ́run bá ti sàtìlẹ́yìn fún oyé níjọ ogun bá dárì ń tún àrẹ ńlá yìí ẹkẹrẹ ló ń kà ẹkẹrẹ ìyẹn ni mo ka yín kéré kẹ́ẹ̀sì lè máa mọ̀ dájú wípé àtìlẹ́yìn ọ̀dọ̀ ọlọ́run ló ti wá kìí ṣe fún kìí ṣe kí ó kà bọ̀ kìí ṣe kí balẹ̀ mọ́ pé nítorí ọlọ́run ọba ìgbà pé ọyọ́ wa ọ̀pẹ̀rẹ̀ ìdí ṣe ájà bá ti kó ìdí ájà bá ti kó kẹ̀kẹ́ ọ̀tọ̀kù. Thank you wọ́n ní papọ̀ ọlọ́wọ́ bá ti ràn lọ́wọ́ láwọn ààyè ogun tó pọ̀ àtijọ́ ogun fúlẹ́ẹ̀dì. Nígbà tó pé pípọ̀ yìí jọ yín lójú yìí jọjọ pé ẹ̀kọ́ níjọ́ yẹn. Ọlọ́wọ́ ọkọ̀ iṣẹ́ ní pé pípọ̀ yìí ọ̀wá rọ̀ yìí lọ́rọ̀ kò sí láǹfààní kankan níbi orúkọ yẹn níbi orúkọ yẹn ilẹ̀ fún bọ́yì òun ti bílẹ̀ fi fẹ̀tọ́ ìmọ̀ ọ̀rọ̀ kan balẹ̀ sọ́yà ọ̀dọ́ kan tà àlẹ́ ìṣòro làákù ìmọ̀ ọ̀rọ̀ kan balẹ̀. ilé wa pẹ́ ìta ẹ padà pẹ́ ìta má kà á lọ débi ìdàkúrò bàkẹ́ ìta. ọlọ́wọ́ apàdà sọ ìfàyàbalẹ̀ kalẹ̀ fojìṣẹ́ rẹ̀ àtàwọn onígbàgbọ́ òdodo. ọlọ́wọ́ asẹ́sì àwọn gbogbo kẹ́tọ́ ti fẹ́ yẹ̀ òrí wọn. ọlọ́wọ́ ti di àwọn aláìlẹ́gbàgbọ́ níyà. ìyẹn lẹ̀sẹ̀ fáwọn ẹni tó ń yálà ìlẹ̀gbàgbọ́ lẹ́yìn ìgbà yẹn lọ́wọ́ àṣàforí sí i lẹ́yìn ìgbà yẹn fẹ́ni tó wù ú láti forí sí i. ọlọ́run ọba ní aláforíjì ló ti máa ń sìnkì yẹn fún mi pé ká kọ̀ kí àbọ̀pẹ̀ láti lẹ́yìn ọlọ́run ọba nìjà. tàbí máa ń sọ fáwọn ẹni wọn ti jihad jihad ṣe jihad jihad wọ́n yé ti dàrú ọdún ìgboro kọ́ gba àwọn olùkọ́ àwọn ìlú ìmọ̀ àwọn. àwọn kan náà fẹ́ lọ gba kódó wọ́n wà ní ìwó lè wọ́n ti wà láti jọ yìí wọ́n làwọn lọ gba kódó àwọn ẹlẹ́gbẹ́ kẹfẹ́ lé ìwò wọ́n láti ìwò ní ìbọn tó fà ní wọ́n làwọn lọ gba kódó ìwó lè wọ́n ti wà láti jọ yìí wọn lọ wá ti fẹmi láti ẹjọ́ kan wọn wá ti kọ ẹnìkan pé kọ́ bá tó ní agbókè o yìnbọn wọ́n ti bá wọn sẹ̀lẹ̀ náà àwọn tó láwọn gba àyà kóló àyà wọ́n máa ta gbogbo òdúgbò àwọn káàkiri. gbogbo wọn ti fara sí fo wọn mọ̀ pé ìgbà tẹ̀lé bí wọ́n jókòó tó láwọn ti dà lẹ́kọ̀ọ́ bó ti di kẹ́rù náà tó àmírù ọba lọ lọfẹ sẹ́yìn tẹ́lẹ̀ lọgbà kó tuntun yìí ẹ òun gé kọ tí ọba gbẹdẹlẹ tí ìbá tó lọ sọ pé kẹrin yẹn ọlọta bọ òun ní ọhọ ìgbàgbọ́ ní ìyẹn fi dúró kó dàbí ẹ̀gbọ́n nǹkan gbàgbọ́ ni lè ṣe kùnà làálàá lọ lọ́kọ̀lọ́kọ̀lọ́ ọ̀ṣọ́gbọ́n tó dàbí ìdúró kàdáni ó ní ó kẹ́rin ṣe tẹ́lá yìí ó kéré gbó ìfẹ́gbẹ́ ládàá yàrá àkéèdà tún àwòrán àkéèdà làkọ́kọ́ tọ́ba yàwé àkéèdà tún àwòrán làwòkàrò yàrá-ìlẹ́gbò tàwọn ìdù làkọ́kọ́ tọ́ba yàwé yẹ ẹ bí òde tàwọn ìdù kódà gbogbo bá bọ́ọ̀gù lọ́wọ́ sẹ́ni tẹ́ gbogbo ta lọ́wọ́ yóò sàkó yóò tó olókùúta yìí wọ́n lè fa olóko ayé wọ́n tẹ olóko lójú tó wò wá padà wò ó màdó lójú kan bọ́ọ̀bù lè bẹ̀ lọ́wọ́ rẹ̀ ìbọn bẹ̀ lọ́wọ́ rẹ̀ pẹ̀lú ìbọn nìyí tọ́lọ́wọ́ tó àgọ́ ibi tó ìdíje ogun ọ̀dẹ́ ọ̀dẹ́ ìdíje ẹ̀kọ́ ẹ̀rí wọn tẹ̀lé tọ́lọ́wọ́ tó padà má tẹ̀lé yìí ogun bá dàdé ní ẹ̀kọ́ ẹ̀wọ́ tó tẹ̀lé padà jẹ́ ìyá yìí ẹ̀rí wọ́n ní. bádìrú ààyè kan ní láàrin wákàtí mọ̀dínà wọ́n mọ̀ á pẹ̀lú kànga rẹ̀ wọ́n máa fi kànga bádìrú wọ́n ní wọ́n máa lọ fi ti ọkùnrin ká tó kọ́ kànga yẹn wọ́n ń rẹ̀ ní kúlù nàìjíríà wá ní لعلكم تشكرون orí bẹ́ẹ̀ ẹ báyọ̀ lọ ẹ bá báyà rẹ̀ láti bẹ̀ ẹ lè máa tẹ̀lé o ẹ pẹ̀lú wípé tọ́jẹ́ tẹ̀lé rẹ̀ òun tẹ̀síwájú ọ̀la ìbéèrè náà lásìkò díẹ̀.